ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Al-Hikmat pẹ̀lú ẹgbẹ́rún àwọn khalifa wa tí wọ́n dìde ní ìsìnkú àwọn àlàyé tí wọ́n ṣe fún wa nípa ọ̀rọ̀ itikaf àti ọ̀rọ̀ nípa Lailatul Qadr kọ́ lọ́n dákun musa jẹ́kí àsopọ̀rọ̀pọ̀ ọdún láyé ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. mo tún wá ní àlejò kan pàtàkì nínú lẹ́ńbí pẹ̀lú mi lẹ́ni ẹni tọ́pọ̀lọpọ̀ yín ti ń gbìyànjú àti rí káàtì láti mọ̀ láti bá sọ̀rọ̀ ni ọlọ́run wá ní kí ìwọ̀mí ọgbẹ́jà ńlá náà wá sórí ètò lẹ́ni. àwọn àmọ́ wa Dr. Mariam Bọ́lájí Akínbọ̀dé Eh, tí wọ́n jẹ́ director family counselor educational consultant and evaluator iṣẹ́ wọn nìyẹn kọ́lọ́n dákun mọ́ bàṣẹ́ náà jẹ́ kọ́lọ́n nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilọ́lá àwọn náà ni àlejò mi ní àsìkò yìí ìyá wa ẹ dákẹ́ bá ń sálámù sáwọn ará ilé. asalaamu wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. náà gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀yìn gbé dání nípa pé bílé òsè ní dàrú náà ní sẹ́tọ́lọ̀ ń yẹn ẹ̀yìn àwọn ibi tí ààyè bá wà nílé láàrin tọkọtìyàwó ẹ̀yin lọ́lọ́run gbé kalẹ̀ tẹ́ ń bá wọn yanjú ẹ̀ báwọn yẹn bá wá bá yín bí ilé bá ń gbóná tó bá dọ́dọ̀ yín ọlọ́run máa sábà bu tútù sí i tẹ́ bá ti sọ ọlọ́tún tẹ́ sọ́dọ̀ sí àìmọye ilé lọ́fẹ́ dàrú tọ́lọ́run fi sábà bẹ̀ yín tò ìdí nìyẹn tá a fi gbé yín wá ní dèdè àsìkò yìí ìyá wa mo fẹ́ bèrè kí ni ẹ rò pé mo ń fa gbọ́nmi sí omi ò tó láàrin lọ́kọ láya tí wàhálà máa fi ṣẹlẹ̀ ní olú pé ìṣe mọ́ ìṣe mọ́ kókàlùkọ́ ọmọ lọ́nlọ́ ẹ̀. ẹ ṣeun olóòtú a rí wípé gẹ́gẹ́ bí Islam Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti sọ wípé ìgbéyàwó ara súnà òun ni ẹni tí ó bá sì tako súnà yìí a jẹ́ pé kì í ṣe mùsùlùmí hmm. torí náà ló fi jẹ́ pé ó di dandan kí àti ọkùnrin àti obìnrin ká ṣe ìgbéyàwó gẹ́gẹ́ bí a sì ṣe wá ní àti ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ó ṣeé ṣe kí èdè àìyedè máa wà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a rí i pé ó ń fa èdè àìyedè nínú ẹbí wọ́n ní amúkun ẹrù ẹwọ́ ó lókè ilẹ̀ ń wò ẹ̀wò sàlẹ̀ a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé àìní ẹ̀kọ́ nípa ìgbéyàwó kí wọ́n tó wọnú ìgbéyàwó ó kú nǹkan tí ó ń ní nǹkan àkọ́kọ́ tí ó ń fa èdè àìyedè nínú ìgbéyàwó a rí wípé ọmọkùnrin kò ní mọ̀ nípa pé tóun bá gbéyàwó sílé kí ni àwọn nǹkan tóun gbọ́dọ̀ ṣe kí ni ojúṣe òun kóun tó fẹ́yàwó kí ni àwọn nǹkan tíyàwó fẹ́ kí ni àwọn nǹkan tíyàwó ò ní fẹ́ kí la gbọ́dọ̀ àwọn ètò wo ni a gbọ́dọ̀ ṣe sílẹ̀ de ìyàwó tọ́rọ̀ bá rí báyìí láàrin ọkọ àti ìyàwó kí ni òun gẹ́gẹ́ bí ọkọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni ìyàwó gan kò ní ìmọ̀ nípa pé ilé ọkọ tóun lọ yìí kí lòun lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ tá a bá bi wọ́n wípé kí ni ìdí tí ó fi fẹ́ wọlé ọlọ́ à ní gbogbo ẹgbẹ́ òun ló ti má rì gbogbo ẹgbẹ́ yẹn ti má rì ikọ́ ló yẹ kó ti èèyàn láti sọ pé bóyá òun fẹ́ lọ ṣègbéyàwó ó gbọ́dọ̀ ti ní lọ́kàn wípé kí ni àwọn ojúṣe tí òun lọ ṣe torí tá a bá wo ìgbéyàwó ẹ wo ẹ̀kọ́ tí wọ́n tá à ń dá ọmọ tí wọ́n fi máa lọ sí primary lọ sí secondary lọ sí university ẹ wo iye ọdún tí wọ́n fi ka ẹ̀kọ́ òwe ṣùgbọ́n ìyẹta ló lọ sílé ẹ̀kọ́ ìgbéyàwó kò sí àwa rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí gan wọn tiẹ̀ sí lédè bíi pé wọ́n á fún àwọn ọmọ ní ẹ̀kọ́ ilé láti sọ pé báyìí ni èèyàn ṣe ń ṣèyàwó àbí báyìí ni ìyàwó ṣe gbọ́dọ̀ ṣe ọkọ a rí wípé ìyẹn jẹ́ ohun àkọ́kọ́ tí ó ń fa èdè àìyedè nínú ìgbéyàwó bákan náà a rí wípé ẹlòmíì gan kò mọ nǹkan tí kò rí nǹkan tó fẹ́ lára ìyàwó tó fẹ́ kó tó di pò fẹ́ nínú ẹ̀ ẹ máa rí wípé bóyá ìyàwó tá bá wo nípa ti ètò ẹ̀kọ́ ẹ máa rí i pé obìnrin míì ti kàwé tó gba oyè rẹpẹtẹ ọkùnrin tí ó nawọ́ síyàwó obìnrin yìí pé òun fẹ́ fẹ́ kò kàwé púpọ̀ a dẹ̀ rí i pé ìyẹn gan máa ń da ìgbéyàwó rú níbi tí bóyá ìyàwó bá ti kàwé ju ọkọ lọ tẹ́dẹ̀ àìyedè bá ti wálé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà mìíràn ẹ̀wẹ̀ a máa rí wípé ẹ̀mẹ̀ nípa ti ìlànà ìwòsàn àbí ti ìlànà àlàáfíà ara ìyẹn náà tún máa ń fa èdè àìyedè láàrin ìgbéyàwó tóró ní irú obìnrin tọkùnrin tọkùnrin kọ̀ọ̀kan gbọ́dọ̀ fẹ́ torí ẹ̀jẹ̀ wa a gbọ́dọ̀ mọrú ẹ̀jẹ̀ tá a ní ká tó mọrú ọkọ tá a máa fẹ́ àbí irú ìyàwó tá a máa ní ẹ rí i pé nígbà tó bá di wípé ẹ̀jẹ̀ wọn ò bá papọ̀ àìpapọ̀ ẹ̀jẹ̀ yẹn ó máa fa èdè àìyedè láàrin wọn níjọ́ iwájú torí pé inú kí wọ́n máa bí ọmọ abirùn tí wọ́n bá ti ń bí ọmọ tí àìsàn ń ṣe ó máa di èdè àìyedè láàrin wọn bákan náà ó ti ṣe kí ó jẹ́ pé lẹ́yìn àìbá ẹ̀jẹ̀ ara mu yìí gan ó lè má jẹ́ kí àwọn míì gan rí ọmọ bí kí n lọ agé kúrú díẹ̀ ọlọtù àtúrí pé ìgbà míì wà tó jẹ́ pé tá a bá wo ìwo ìwòsí pé báwo ni ẹni ṣe rí ṣẹni tó mẹ́wà ni ìsáàmù gan gbà wá láyè pé ń ta àwọn oríṣiríṣi nǹkan tá a lè wò lára obìnrin tá a bá fẹ́ àbí lára ọkùnrin tá a bá fẹ́ fẹ́ ṣó rẹwà ni ṣó lówó ni ṣó lẹ́sìn ni gbogbo àwọn nǹkan tá a gbọ́dọ̀ wò wà ń bẹ̀ a máa wá rí i pé lóde òní tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ pankéèkì ni a ti fi ojú tí ò ṣe é wò tẹ́lẹ̀ a ti fi pankéèkì tún gbogbo ẹ̀ ṣe àti ẹ̀gbọ́ ètò ìṣẹ̀lẹ̀ ní àìpẹ́ yìí tí ọkùnrin yẹn jí tó tó fẹ́ tó ní ẹ́ eh? ara níbo ni oníbo ló ti wá hmm. níjọ́ náà ó sì rí dájú pé òun kọ ìyàwó yẹn sílẹ̀ pé eléyìí ò lè jẹ́ ìyàwó òun hmm. torí wípé nǹkan tó fi lẹ̀ mọ́ ojú lọ́tún lósì ló jẹ́ kó rẹwà. Hmm. so nígbà tó wá sùn tó ti fọ́nù. Ah, eh, nígbà tó ti sùn tó ti fọ́nù tí ó wá rí ó wá rí pé ah ìwọ ò lè jẹ́yàwó òun ah, kò lè jẹ́yàwó á rí i pé wọ́n ní ẹ wojú ọbẹ̀ ẹ mú yán èèyàn á rí wípé ẹni tí òun fẹ́ mú níyàwó àbí tóun fẹ́ mú lọ́kọ ó jẹ́ni tí ó jẹ́ni tútù ọkàn òun nípa ti ẹwà dẹ̀ nípa pé ti àlàáfíà ara ǹjẹ́ ni ìṣódágájá tó ṣé kò lárùn gbogbo àwọn nǹkan yìí ènìyàn gbọ́dọ̀ wò kó tó di pé ó máa mú ìyàwó bákan náà lára àwọn ojúṣe tí à ń gbé ṣe òun náà ni pé ókè o ó tiẹ̀ ti wá wáyé ó yẹ kí wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ kí wọ́n tó lọ ṣe ìgbéyàwó hmm. they need counseling wọ́n gbọ́dọ̀ lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ kí wọ́n tó lọ ṣe ìgbéyàwó. Mm á jẹ́ kí wọ́n mọ kí ni ìṣòro á pèlò wọn sílẹ̀ wọ́n á lè múra sílẹ̀ de àwọn nǹkan tí wọ́n máa kojú nínú ìgbéyàwó tí wọ́n bá dẹ̀ kojú ẹ̀ ọ̀nà wo ni wọ́n fi lè tán ìṣòro yẹn àwa lè rí àwọn míì tó jẹ́ wípé wọ́n gba ẹ̀kọ́ yìí tí wọ́n fi lọ ṣe ìgbéyàwó tó wá jẹ́ pé èdè àìyedè wá ń ṣẹlẹ̀ nínú ilé gbogbo gbà tí èdè àìyedè bá wá ń ṣẹlẹ̀ nínú ilé gbogbo gbà wọ́n gbọ́dọ̀ wá ibi tí ó ti lójútùú ni hmm. tó bá jẹ́ wípé gbogbo àwọn ìgbésẹ̀ yìí tí a bá ń gbé ìṣòro tí ń kojú ìgbéyàwó á dínkù hmm. à ń lura ẹni lálùpa à ń gúnra ẹni lágùnpa kò ní máa ṣẹlẹ̀ nínú ìgbéyàwó torí wípé ọ̀rọ̀ ọ̀fẹ́ ni ìgbéyàwó hmm. ọ̀rọ̀ ọ̀fẹ́ ni ìgbéyàwó torí náà ló fi jẹ́ pé tí gẹ́gẹ́ báyìí mo ṣe sọ pé ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ láti wá ìgbà tá a ti wá láti ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀kọ́ wa ó yàtọ̀ síra wọn torí náà a gbọ́dọ̀ ní ìmọ̀ nígbà ṣe lè fi sùúrù bá ara wa gbé tí kò ní orí òfin ní máa gbóná táwùjọ òfin ní dàrú torí náà ló fi jẹ́ pé ẹ̀yìn táwa gbé lọ́wọ́ òun ni pé ìdílé aláyọ̀ òun ni èrò wa. ìdílé aláyọ̀ ọlọ́run dákun sábà san ilẹ̀ san rẹ bẹ́ẹ̀ bọ́lá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah adúpẹ́ pẹ̀lú àwọn màmá wa Dr. Miriam Bọ́lájí Akínbọ̀dé uh, director ni wọ́n wọ́n tún jẹ́ family counselor educational consultant and evaluator ọlọ́run mọ́jọ́ ó bàjẹ́ fún wa láéláé ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run nípa pé bíyàn bá ní ìgbéyàwó tó ní ìpèníjà bẹ́ẹ̀ pè ní bẹ́ẹ̀ ọkọ ní ò ṣe dáadáa tó nulé àbíyàwó ní ò ṣe dáadáa tó nulé tẹ́ fẹ́ kí wọ́n bá a sọ̀rọ̀ àbíwáyàwó lè fẹ́ kán bá sọ̀rọ̀ àbúkọ lè fẹ́ kán bá sọ̀rọ̀ nípa fífi ọ̀rọ̀ ọlọ́run bọ́ ni nípa fífi ọ̀rọ̀ ìrírí ayé bọ́ ni nípa fífi ọ̀rọ̀ ẹ̀kọ́ náà ká fi bọ́ ni àwọn ọmọ wa àwọn ni wọ́n ń ṣe ètò rẹ̀ kí ọlọ́run dákun má zero eight zero two three